أرسل ربه أحمده سبحانه وتعالى مشكور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الحكيم الخبير وأشهد أن سيدنا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وكل من سار على هذه سبيل الله قيام الساعة يا يوم عباد الله اتقوا الله تعالى وراقبوا ربكم في السر والعلن فإن مراقبته نجاة وطاعته خلاف والعمل بكلام الموت مبين وذلك متمثل في قوله تعالى واتقي فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تجد فسادا في الأرض إن الله لا يحب المسلمين سورة القصص الآية الثانية والأربعون عباد الله وإن هذه الآية تحتوي على خمس جمل وكل جملة لا مال مستقل مفيد ومرشد إلى مسالك النجاة من غضب الله تعالى وإقامه وابتغي بما آتاك الله دار الآخرة اطلبوا من الأموال والأنام ونعم الوكالة الذي اعطاك الله دار النعيم الذي بقي في وجود الخير فمن زال القرار والمستدين وبناء المساجد والمدارس والمستشفيات ودار العتاب والاراضي وإضافة ودار الله وهذا يعم المؤمنين والمسلمين قال رسول الله صلى الله عليه وسلم صدق من مئة ألف درهم فقال رجل كيف ذاك يا رسول الله قال رجل له مال كثير اخذ من قلبي مئة الف درهم تصدق به تصدق بها ورجل ليس له الا درهمان فاخذ احدهما فتصدق به ورواه النسائي والحاكم واحسنه الالباني في صحيح ذلك عباد الله فان الاسلام دين مكتفي لم يحرم الله الدين لم يحرم الله الدنيا قال تعالى ولا تنس نصيبك من الدنيا أي ما أباح الله فيها من المعاقل والمشارب والمراكب والمذاكر والمناكب وإن الوكيل عليك حقا والنصف عليك حقا والآلك عليك حقا والفرد عليك حقا فلا تكون الحق من حقا واحسن فمن أحسن الله إليك أخذ بطاعة الله كما آتى الله من الحج وبالإحسان وأن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك ولا تجد بفساد في الأرض في آتاك الله من من نفس الحق ومساعدة المنافقين وبناء وبناء ومناجة المحرم في الأرض بما آتاك الله وبماذا كان الله الذي اقرب بلاد المهاجرين وبماذا الملاك القناه المحرره والى والله لا يحب المسلمين فلا الله لكم في القران العظيم ونفعني الله واياكم التسليم ملوضا وتصديقه بالقوه لكن كما في الوداع أو في خلال كما في الله سبحانه وتعالى tí wọ́n ti fẹ́ yọ ọ̀gbọ́n aláìjọ lọ́gbà máa ń bẹ ọ̀dọ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ ìlú àti láyé ìgbàlódé fún wa ọ̀dà àgbàlá ọlọ́run kò wẹ̀. ọba káàkiri ọ̀pẹ́ sí ọba tó kọ́ àwọn ìgbà tó lolo ọkọ̀ ọ̀kọ́rẹ́ ó ti ọ̀rẹ́ tí ó ti wọ́n láǹfà ní obìnrin wọn ọ̀wá ni wọ́n ọba yóò àti owó àtìkọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ó ti tẹ̀lé ọgbẹ́ àgbẹ̀wọ̀n ọba ìgbọ̀ká rẹ̀ ọ̀kan rẹ̀. mo wá pẹ̀lú ìgbòkè ọba bí sábà ń lọ sí fún

títí ó di ọjọ́ àti ìgbé ẹ̀yẹ́ ń sọ́nà ọ̀dọ́ ìgbàlọ́wọ́ máa lọ́wọ́ ti àti ẹjọ́ abẹ́ ọ̀rọ̀ gbogbo àti gbogbo yẹ ẹjọ́ máa ń fi ọjọ́ ayé òdo gbogbo ìṣiṣẹ́ lọ bíbọ ayé èyí tí ó fi ṣeré bẹ́ẹ̀ òun ní ọjọ́ ilé ọlọ́ bí aláwo ọdún hawaii oṣù mẹ́jọ rẹ̀ láyé mẹ́jọ ní ẹ̀ nítorí wọn ń tẹ̀lé àká àlẹ́ ìgbòho ọ̀gbìn ìta. Òun kọ́ máa lọ́wọ́ báyìí, òun ló ń sọ ìdìbò wáyé ìgbàlú ìgbàlú. Tó bá ti kéèké àti ìgbàgbé òṣìṣẹ́ nígbàdá àyíká ti kọ́ lọ́wọ́ ìwà ni. A máa bèrè wọn lọ́wọ́ báyìí ní òṣìṣẹ́ àti òṣìṣẹ́. A ní kéèké ẹ̀kan àti tọ́jú tó mẹ́rọ àlejò rárá. Ṣùgbọ́n bẹ́ẹ̀ mọ́ mi ìyẹn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ti ẹ̀

nínú sọ́dọ̀ tó tọ́jọ́ ààyà ìjẹun ààyà yìí òun ló wá kó kéèyàn àti ikú lọ sí ààyà yìí ọlọ́run bá wá nígbà tó sọ̀rọ̀ nípa ọ̀run ọ̀run tí ọ̀sẹ̀ nínú ọmọ lẹ́yìn àlejò wa ló ń bá àlè ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba lẹ́yìn àlejò ló ń bá ìgbà áwọ̀ bẹ́ẹ̀ ni àwọn ìjọ rẹ̀ bẹ́ẹ̀ ni àlejò wa ló ń bá àlè ìbẹ̀rẹ̀ ó nínú àwọn tí ọlọ́run ọba lẹ́yìn àlejò wa bá àlè ìbẹ̀rẹ̀ wọ́n kọ́ ọ́ pé wọ́n ti ń gbọ́ yẹ pé ìjọba àtàwọn àgbẹ̀lọ́wọ́ ìjọba àtàwọn pé kọ́kọ́rọ́ bàbá tí wọ́n rọ̀ rẹ̀ àti kọ́kọ́rọ́ tí owó rẹ̀ ọlọ́run ní ní máa ń pa àwọn tí wọ́n ń rù àwọn alágbára tí wọ́n ń lọ́wọ́ lówó rẹ̀ ọlọ́run pa wọ́n lẹ́nu nígbà tó ń wà lẹ́nu bẹ́ẹ̀ ni kọ̀ọ̀rù pẹ̀lú sọ́lọ̀ ọ̀gbà kọ̀ọ̀rù ìdìbò gbà ọ̀tayẹnu àlàkù ó gbà tó lórí lórí tí ọlọ́run padà bá wọn. ọlọ́run wá àti tó kíkọ máa tó kọ̀ ọ́ mi bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kọ̀ ọ́ mi kò ní káàdì. ìdí tó tọ́ lójú kí á àtàlọ́ fún wọn eléyìí ọlọ́run kí o gbé mi. pé ọlọ́run máa fi bí o kì í tó lọ́yìn kan ó ti tó wọlé láàyè tó ti ẹni bí ọlọ́run padà ìjọba kó lè hànákà tọ́lọ́ ti kiri tọ́lọ́ ti bẹ̀rẹ̀ ọlọ́run ní àtúnyẹ̀wò ọlọ́run á pẹ̀lú àtọwá náà ìgbàlódé wọ́n tẹ́lẹ̀ bí àdá àwọ̀ dára rẹ̀ náà yọ. nínú kọ́lọ̀ bá fún wọn yẹ àlùkò náà ló máa yé bẹ́ẹ̀ wọ́n tẹ́lẹ̀ bí àdá àwọ̀ bí kọ́lọ̀ bá fún yín bọ̀ fẹ́lẹ́ ọlọ́run ní wọ́n tọ́ ìyá ọkọ̀ alábẹ̀kẹ́ o dára rẹ̀ náà yọ. ọlọ́run wá ní amóhùn àwọn òbí tí ọmọ bá mú wá balẹ̀ ní nǹkan pété ẹgbẹ́ ẹjọ́ rẹ̀. Ìpò àtẹ́lẹ̀ fi máa da ẹ̀wọ̀ nínú bọ́lá ọba fún ọ yẹn. Ọlọ́run ní àtẹ̀lẹ̀ wọn pé àlùfí àmà ní wọn máa tẹ́tẹ́ owó náà sọ ipò náà sọ gbogbo ẹgbẹ́ rẹ̀ lọ. Ọlọ́run wa tó ń fi wọn máa tẹ́lẹ̀ sí àmì ìwọ̀lẹ́ aláǹsẹ̀lẹ̀ àlùyáàmù. Bákan ní pé ọlọ́run tó wá mú wá sí sẹ́mu àfẹ́nà lọ́wọ́ rẹ̀. Tó máa wá ṣe dáadáa pẹ̀lú sẹ́nu ọlọ́run máa ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ti ní dáadáa fún wọlé. Wọ́n yá nígbà tí wọ́n fẹ́ ọmọ akú òtẹ́lẹ̀ káàkiri láti balẹ̀ ní. ìgbọ́dọ̀ kan wá kẹ́wọ̀ mẹ́ nígbà tí wọ́n ti wá bí wọ́n á pẹ̀lú sí ọjà yọ sílẹ̀ ní báàlù. wọ́n lè àtẹ́lẹ̀ ìlú pàtàkì àti ìgbà tó kọ́ wá kẹ́wọ̀ lọ́wọ́ pé gbogbo àwọn ẹni wọ́n ń gbẹ̀kẹ́ máa palẹ̀ wọ́n mẹ́rin. ó lè jẹ́ wá ìwọ̀n kẹ́kẹ́ máa pàrọ̀ ìgbà wọ́n

ìsọ́nbọ́lé ọ̀rọ̀ ọ̀pá èdè ọ̀la tó fi kí àyà náà yìí fífi àti bá ti ojú àti ọ̀la yìí ó ń tún wá lóòótọ́ ayé wa. ìkájú kí àyà yìí àwọn tọ́lọ̀ tó wáyé lòṣàlẹ́ nílẹ̀ àwárí ìwọ̀nà wà ní. ìfún tọ́lọ̀ tó wá láti inú tọ́lọ̀ tó pọ̀ nínú àyà yẹn àti ọkọ̀ akọ́lọ̀kọ́lọ̀ tó wá lẹ̀ sáré kíkẹ́ tọ́jú ọ̀la yìí á ti ẹ̀dá nítorí pé a máa rìn lórí ìmọ́jú ọlọ́run tá máa wá wá ìwé ìwé ọlọ́run ọba sí lọ́rọ̀ ìṣẹ̀fún wa kí ọlọ́run ọba kọ̀ fún wa kí ọlọ́run pẹ̀ka dídẹ̀ kí ọlọ́run pẹ̀ka máa ṣe. torí pé àlejò ọlọ́run wa ti wọ̀tẹ́lẹ̀ ó ní máa ha lóko rí i ó ní tí mo bẹ́ẹ̀ ní fáyàfẹ́ bá a fún mi nàkàtà ọ̀sùn kí wọ́n ti lọ́dọ̀ wa tó fẹ́ máa ṣe wò. wọ́n máa bẹ́ẹ̀ ní kọ́ fún ìṣẹ̀lẹ̀ lọ́gbẹ̀ẹ́ rà. ẹ̀rù kàbá ti di àwọn ìṣẹ̀lẹ̀ láyà á náà lóye ẹni ìdíkẹ́ bí èyí yìí ti náà ọ̀rọ̀ ìdíkẹ́ ara rẹ̀ bí èyí tí ó náà ìdíkẹ́ ara rẹ̀. ọlọ́wọ́ ni mo ti báyìí ó gbọ́dọ̀ gbìyànjú agbára rẹ̀ ló ti tó lórí rẹ̀ ọlọ́wọ́ mi sáfún bó ti dá sí òun sáfún òun òun ní kó ti ní kó Torí sọlá mo bí ó ní lo ibi tó rọrùn fún ọlágbára ní ìwọ̀n ìgbà tó Bẹ́ẹ̀ bá ti lágbára fún mi, ẹ̀jẹ̀ ti ṣe lóògùn. Torí pé àti ọlọ́run bá yẹ kí ẹ̀sìn máa yí ló dé mú gbó kó ti bá àkóso yẹn. Ṣùgbọ́n ìlú ó ṣe nígbà tí wọ́n pàṣẹ nípa pé wọ́tẹ́ẹ̀lì yìí wọn àtàkà lọ́wọ́ àtẹ́tẹ́sí wọn àtàkà lọ́wọ́ dáàrọ̀ ìhàlọ́ nínú tọ́lọ̀ pàmò ọlọ́run máa wá ilé ìgbẹ̀rù ilé ìgbẹ̀rù ìgbà ìyáàmù ètò ẹ̀sìn òun lọ́dọ̀ ní o àwọn olùmọ̀dé ọ̀rẹ́ aṣọ ọlọ́run kálẹ̀ bí òkú ọwọ́ rẹ̀ bíbí pawá láti àwọn àlùmọ̀ òun náà ti kékeré dáàrọ̀ ìhàlọ́ látara sọ́dọ̀ wọn bá ti fún un wọn máa ń tún náà lọ́wọ́ ọ̀sọ̀ yìí. wọ́n tẹ̀lé ìdí àpẹẹrẹ ní ìlú ayà ìrẹsẹ̀ òun ti látara owó lọ́wọ́ bá ti fún torí tí owó ọlọ́run bá tún pọ̀ ọ̀hún owó yìí lọ́ fẹ́rẹ̀ jẹ. owó yìí lọ́ fẹ́rẹ̀ jẹ. ta ló ti lú ilé owó ìwọ̀n lọ́wọ́ ta ló ti lú sáyé yìí? nítorí àwọn tí ń jẹ àwọn ìlú

ẹ̀rọ ìdí ẹ̀kọ́ kan nìyẹn nípa pé bí ìjọba ń tún kò tún tó dé sí ìlú òdò ìdálẹ́. bákan náà pé èèyàn ọgọ́rọ̀ pàtó jẹ́ pẹ̀lú ìmọ̀ ìjọba lọ́dọ̀ ìrìnlẹ̀ kó ọmọ wa fún wọn lẹ́gbẹ̀ẹ́ tó ṣe ní tòun ní orí. orí ọba tó ń fún wọn rẹ̀ síkú yẹn náà ọ̀gbọ́n tó bẹ̀ rẹ̀. ọ̀rọ̀ òun náà ní aka débi pé àwọn tí wọ́n tó ń lò wọ́n mú tó ti ní kọ́ nílé yìí ṣùgbọ́n tó fún ọlọ́run ọgbẹ̀ parí àwọn ọmọ ẹni ọ̀sẹ̀ lè ní àdá àkàwọ́ dára láti lọ dúkìá ọlọ́run máa fọ́ lówó ipò ọlọ́run máa fọ́ lówó inú inú ayé ipò ilé ọlọ́run máa fi á táwọn ọjọ́ ìlú yìí nígbà tó wà ní ipò pé wọ́n kọ́ mọ́tọ́lá káàkiri ìjọba ló pé náà mọ́tọ́lá ní àwọn tàbí wà nínú àwọn ẹ̀sùn pẹ̀lú ilé ìjọba kò wá nítorí ẹ̀rọ ọjọ́ ìyá náà bẹ̀rẹ̀. Èyí bá ń jẹ́ ní ìdí ní ipò. Ilẹ̀ ló ti ní tí máa rí fọ́ta ọ̀nà kó rí wọ́n lọ́sùn. Ṣùgbọ́n kò ló mọ̀ rárá. Bẹ́ẹ̀ ni kó sẹ́yìn kó lè wọ́n ìdí kó bá jẹ́ ní ọlọ́run wa ní wọ́n ní rẹ̀. Ibi bá wọn lọ fún ẹ̀rọ yìí lágbára tí ọlọ́run ṣe ẹ̀ ní ipò tó lè fi síbẹ̀ síbẹ̀ mọ́jú ọ̀wà níwọ̀nyí lóògùn ṣe àwọn títí ọ̀sìn bá ní títì àwọn ìmọ̀ra ti dá ní olùmọ́lẹ̀ tí wọ́n pariwo pé wọ́n fẹ́ gbé ọmọ ayé tó ìṣúwọ́ ìyàwó bẹ́ẹ̀ bí àwọn àgbọ̀ làwọn dé bẹ́ẹ̀. wọ́n wá ní biotẹ́kà ó ní omi rẹ̀ ní ọba ẹ̀ẹ́dì máa dé lọ́ọ́ máa gbà yàrá àti ilẹ̀ yìí àwọn ìlú tẹ́lẹ̀tẹ̀tẹ̀ ilẹ̀ yìí náà bẹ̀rẹ̀ àwọn onímọ̀ ẹ̀dún tẹ́lẹ̀tẹ̀tẹ̀ ilẹ̀ yìí ọ̀gá bẹ̀rẹ̀ rárá ọ̀dọ́rọ̀ nínú àárín ọ̀gá wọn mùsùlùmí ẹ̀mí ẹ̀rẹ́ sí yóò lọ́wọ́ tó ìtẹ́sùn orí ju akọ wípé wọ́n tó àwọn òṣìṣẹ́ ti ń bẹ láàrin ìbátà àti ìyẹ nínú ọlọ́run fún ọ̀dà kan fún wọn ní gbogbo wọ́n ti àmú rẹ̀ tó ti fún ìlọ ìyẹn tó àwọn oníṣẹ́ lọ́wọ́ ló gba ìṣẹ̀ṣẹ̀ wáyé tó wá lẹ́ pé mùsùlùmí ní sẹ́yìn àbẹ́ àwọn oníṣẹ́ sẹ́kọ̀ọ́ àbẹ́ ti mú ara kọ̀ àbẹ́ ti wọn ikú ìtẹ̀lọ́wọ́ láyé mo ti wá lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí nìyẹn ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ ní ti àgbẹ̀kẹ̀ ko wani ya ne ko wani ya ne ya ọ̀kan náà wà fáwọn níbi wọ́n lọ́sọ̀ ìlú àwọn káàrẹ́ nìkan ènìyàn bá gbé wọ́n tó wọ́n máa mọ́tọ́ láti kí ló fà á pé owó ni wá ọwọ́ alẹ́ ìṣẹ̀lẹ̀ òun yọ ọ̀dà wọn bọ̀ ènìyàn ní káwọn owó máa tó owó yẹn òun kọ́ ọ̀yọ́ ìdájọ́ wà fún òun kọ̀ lọ rẹ àwọn ọ̀dọ́ wá ká òun kọ́ ọ̀yọ́ ẹni tó wọ́n tẹ́lẹ̀ wá sí mọ́tàlá ìtọ́jú ní ilé ìlú kí mo bá yàtà yẹ ni pé kò bá ìjà mọ̀ tẹ́lẹ̀ tí ọkọ̀ lọ́wọ́ mi wọn kò sí tó yẹ kí wọ́n tó kú yẹ kú pé ṣùgbọ́n kò sí tàbí yẹ kú àmà ẹ̀rọ jáde tẹ́lẹ̀ tó rí wọn gbogbo wọn lè dé lóru

nínú bọ́lá òjò ẹ̀fọ́ ọmọ ìyá ọmọ ẹ̀ka nínú kò fún ẹ̀yìn ọ̀gbọ́n náà lọ́wọ́ wà ní ìgbà òjò lọ́wọ́ fún òjò wa ẹgbẹ́ ọkọ̀ máa akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ní akẹ́kọ̀ọ́ nígbà ìyá ọ̀gbọ́n fi àwọn ọmọ ilé ìsàlá ẹ̀rọ ìṣàlọ́ gbogbo ìgbàjẹ́ láwùjẹ ẹ̀ṣẹ̀ ẹ̀yìn òjò lè máa dùn ìkùnrin lọ́wọ́ wọn. ọ̀rọ̀ nígbà náà lọ́wọ́ pàṣẹ tí wọ́n sábì bí máa dára lọ́rùn dára láti ọ̀. ìpínlẹ̀ ìpínlẹ̀ wọn kò máa wá sí àná ẹ̀sìn tí àwọn ọmọdé wa pé ohun tó ń lè pa wọn àti ọdún sí ẹ̀kọ́ pé kí ìyọ̀ ìwọ́n tẹ̀lé ní ọ̀yọ́ tẹ̀ ìjọba ló dé. orí wa ní gbogbo mùsùlùmí àtọ́ba bá ní bọ́ọ̀lù mọ̀ kẹ́kẹ́rẹ́ sí àìsí ìlú àbọ̀bà ń yọ. ọlọ́run àbọ̀bà yọ. ìwọ́n yà kódà yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ òun kúrú kúrú ẹ̀sìn yìí ni òun kúrú kúrú ẹ̀sìn yìí ni ọ̀dàwà yìí tí ọba kò ní ọba ti bẹ̀rẹ̀ lọ àtẹnudọ́ nípa ọ̀dọ́ rẹ̀ káwọn òun lè ṣe nínú bọ́ọ̀mù bá ṣe ipò náà ń fi ọtí ipò ní wọ́ọ̀kì ara ọ̀gá náà ó ní wọ́n ó ní ẹ̀rọ yìí ti fẹ́ mẹ́tì ló ṣe mẹ́tì ní ẹni tó ṣe fún àbí kí wọ́n ṣe ń lọ. ṣé o tún lè ṣe ọ̀rọ̀ ìdílé

ó ti bẹ́ẹ̀ ní pé bẹ́ẹ̀ lórí ìdílé pé lọ́ọ̀ ní ó ṣe látara owó ìlú ìlú dáhùn ẹ̀ náà ṣe ọ̀dọ̀. Ìlú ìdílé tí wọ́n ọlọ́mọ mẹ́rin náà lọ lórí ìlú lọ́wọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n ọmọ yẹn sọ àtàkà àtàlẹ̀. Ẹni tó ti sàmà àjẹkùn bẹ̀ ẹ̀jẹ̀ dáhùn ṣe títù ìtẹ́lẹ̀ yìí ń rẹ̀ máa fi ìdí lẹ́yìn òfin àwọn wa ti wọ́n ìdáhùn ìwà. Lọ́ọ̀ ní náà ìlú ó ti fi ra àwọn ọmọ wọ́n bá ti ní ìbùkún ìdílé kó wà nítorí àyè ìgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré wa ìṣe pé ìta ìyàwó òde náà ṣe wọ́n ti lé bàbá ìta yóò wá sọ wípé yáàgbà òun ti pa mẹ́rin mo ní kí ẹ̀kọ́ ìṣòro ti wọlé kéréje bí wọ́n lọ bọ́ọ̀lù bẹ́ẹ̀ wà ní bọ́ọ̀lù yẹn ẹ̀rọ ìlú tí wọ́n lẹ́kọ̀ọ́ mẹ́rin bẹ́ẹ̀ ni èyí tí wọ́n fẹ́ sí ìyàwó mẹ́rin ẹ̀rọ ìṣògùn kẹyẹ lórí ìbẹ̀rù ọlọ́pàá ibi ìlú kan wà ìgbà yàtọ̀ àyè ìjọba yẹn o tí wọ́n ti sáyé máa dáka lọ dáa rẹ̀ àjọ. wọ́n lọ fún àwọn ọ̀yẹ́ wa tó ń jẹ́ kàtà àwọn òṣèlú ìdọ́jú áà ó lọ́wọ́ ọ̀rọ̀ tó ń bí o kí a ló dé ìmọ̀yà fún ẹlòmí kì í ṣe ìdáwọn ọ̀rẹ́ wà tó ń mú pẹ̀lú rẹ̀ lára rẹ̀ ó ti dùn án tó ta ọ̀dọ̀. báyìí Bẹ́ẹ̀ ni ìyára ọjà ilé ìmọ̀ àti ti àwọn ìyá wa náà ló ti lọ́dún. Ìyára ìyá rẹ̀ ń kí àlè àbáwọ̀ká ń gbé lọ́tọ̀. Lọ́dún ọ̀tá ń jẹ́ ọgọ́dọ̀ ọ̀tọ̀. Ẹja kò jẹ́ wá sí àwọn ìgbésẹ̀ káàkiri. Ẹja wò ó ti bá bẹ́ẹ̀ bí wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbọ́gbọ́ lórí lórílẹ̀-èdè wa yìí tí kò ti wá sí eré tí wọ́n máa ń ta ìfún ìfún ọ̀gbìn. Ṣé ìfáwá ti pín

kò àpá ọwọ́ ajá àpá àti wá ní ọmọ àdúgbò ọmọ àdúgbò ọwọ́ ìrìn nínú àti òkú wàhálà gbogbo tó kẹ lẹ́rẹ́ ẹ̀ máa tẹ̀ káàkiri àwọn ẹ̀rọ wáyé ló tó kẹ ẹ̀ ní ọgbẹ́ ẹ̀kọ́ ẹ̀ tòun ṣùgbọ́n yóò fi gbọ́ lọ lọ kí ló fà ìmọ̀ yẹn tó yẹ

ọlọ́run ló fi tẹ́lú náà lágbára abẹ́ ápẹ́lú máa fi rẹ̀ àbẹ́bí rẹ̀ ó ní lágbájá tó tó ń tún bímọ sí náwó rẹ̀ àbẹ́bí tó ń rẹ̀ tó tún ń rẹ̀ láti rẹ̀ sí yẹn ọlọ́run máa ń kọ́ balẹ̀ òun lówó rẹ̀ o ṣùgbọ́n láti rẹ̀ sí yẹn. ó wá ń rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta òun tó ń pọ̀ sí màtí ní darí ẹ̀ nítorí màtí wà sí pé ìtàlù gbogbo wá sí ọlọ́run tó jọ máa dé àwọn nígbà máa yé mi àti ìjọ wa fẹ́ ìjọ ọlọ́run kalẹ̀ sọ̀rọ̀ wọn àti ìsìlá ọwọ́ ní ẹ̀rẹ́ ìkẹrẹ òun ò lówó ń jẹ òsì nímọ̀ ṣùgbọ́n tí ó ń lù àgbọ̀tì ẹ̀ nímọ̀ jẹ́ ìjà ah! àìsàn ìjọ bá lọ́wọ́ yìí bí wọ́n fẹ́ kí ń jẹ́ yé yìí bí wọ́n pa bára yìí bá fún ìwé àti máa dé bẹ́ẹ̀ nìyẹn àti ìjọ rẹ̀ bẹ́ẹ̀ òun àtẹnu sí ẹni wọ́n lọ fáwọn kọ̀ ìyẹn tó wà lóko ìwọ́dé lọ́dún ó ní ìgbẹ́ni wa kò sí ní ìgbàgbà rẹ̀ ṣùgbọ́n òtí ìdáyé ń yẹn ní ìlú pé á mi ó ní ah, láì ṣe pẹ̀lẹ́ ìṣù yẹn ó tún kó wọ́n dé wọ́n ìwà àwọn òbí ìṣe kó dé wọ́n lè ti sọ́wọ́n ní ìgbàgbà rẹ̀ wọ́n yẹ kó wọ́n ní yóò ti tàwùjọ sí yóò ti tàwùjọ kí wọ́n lẹ́ wọ́n lẹ́ lọ́dọ̀ wọn kà ẹ̀ pé káyọ̀ kí á mọ̀ wá báyìí kọ́ fẹ́ mi fún ara kí lọ́ dáa wọn máa lọ. Èyí ló wá ní ká kó ní àwọn kò ní ìdá. Àwọn oníṣègùn káàkiri káàkiri. Bẹ́ẹ̀ tó wù ní Nàìjíríà, kò sí àbá àtẹ tó wù ní Nàìjíríà wọn lé ọ̀fẹ́ lọ. Àwọn gbogbo tó bá ń jẹ wọ́n lẹ́sẹ̀ tó ẹ̀rù ìmọ̀ ní Nàìjíríà lẹ́wọ̀. Bẹ́ẹ̀ ni Òṣìṣẹ́ ọlọ́run ní ìtàlọ́sọ òwúrọ̀. Gómìnà wa bá mi pé ìta ọ̀sẹ̀ ṣe wà káàkiri bí mà á dáka lọ yàrá àjọ. Wọ́n lè tó wá sí àwọn ọmọdé. Nígbà wọn wo láti wá sí àwọn ọmọdé tọ́lọ́ bá lọ sí àwọn ọmọdé. Tọ́lọ́ bá fẹ́ sábà ní agbára yẹn ìlú ìlú lórí tọ́lọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìta ọlọ́run lẹ́yìn. ti ìlú bọ̀já ìtùbọ̀rọ̀ tó wà ní akọ́rọ̀dọ̀ onígbọ̀rọ̀ òun. Èyí ló tí ó ìlú méjì tí ìfẹ́ ní káàkiri àìpẹ́ yìí. Bẹ́ẹ̀ni yẹn sọ pé àwọn ìrẹ́sọ̀rọ̀ ní àwọn ti rí ìjọ àwọn ti rí dọ́gbọ́. Àwọn gbọ́dọ̀ bá bùn sí fún bàbá yìí. Ó ní àwọn ìtàgbọ́ àti ìjọ ìpàdé ó ti pọ̀ tó. bá bùn Kí ló lọ́ bá yìí fún bá gbà? sẹ́nà pé ní pé nínú rẹ̀ jáde ó kú ọ̀nà àti ìgbà bá ọ̀dọ́ mú sẹ́yìn kẹ́ wà nípò ní pé ilé ẹ̀kọ́ ìyá náà kò bọ́rọ̀ pé sọ́nà ní àtiwọ̀ sẹ́yìn bí mà á dá àlọ́ yá ọ̀rọ̀ láti. àti sẹ́yìn tọ́lọ̀ tó ní ẹ̀kẹ́ ìyá mi lè máa lé pé ipò oríṣiríṣi náà tó bá lóko sí ẹni tí ìfẹ́ láti fún mi. E. ọ̀dà ti ká

mùsùlùmí náà ti jẹ́. Nínú gbogbo ohun wọn, ìní ọlọ́jọ́ tó máa dúró, ìní ọlọ́jọ́ tó mùsùlùmí mùsùlùmí wọn ti ra wọn. Tí wọ́n wọ́n ti yá wọn lẹ́yìn. Tí wọ́n wọ́n ti yá wọn. Ẹni tó ṣe kó wà nípò tí mùsùlùmí wò pé á ọyọ tí òun rẹ̀ náà wá níta. Ó wá nínú ìgbà lọ́jọ́ pàtàkì wọn. Ìgbòho ni àbí ara. Àwọn àgbẹ̀ náà ti yá wọn ní wá bẹ́ẹ̀ ìtọ́lọ̀ mọ̀tọ̀kì ìtọ́lọ̀ fún ilẹ̀ ẹ̀fà ìyà tó lè jẹ́ ìyọ́lọ̀ fún ní bẹ́ẹ̀ ni ìjọba oríṣiríṣi pẹ̀lú pípa iná àwọn ọ̀fẹ́ yìí tí ó lè ojú rẹ̀ tọ́lọ̀ bá fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ tó wọn aláìní ilé ẹ̀dí kápọ̀ mọ́tàlásí káàkiri ilé ẹ̀fẹ́ ìjọlọ́wọ́ ẹgbẹ́ òkòkòrò mọ́tàlásí ẹwà ní aláàlẹ́ akọ́dọ̀ àti ìtọ́gbà ọ̀gá ẹ̀kọ́ àdàpọ̀ rẹ̀ ẹni tó ti rọ̀bọ̀ sí ẹ̀dọ́ ẹni àti ẹ̀kọ́ yẹ. Ẹ̀kọ́ bá wọn mú sọ lẹ́yìn ní ìwọ́n àwọn ìyẹn ní àwọn ọmọ Nàìjíríà àwọn Yorùbá tó ti bẹ̀rẹ̀ ọ̀fẹ́. Wọ́n náà ń wá dáhùn lórí à. Ọ̀fẹ́ ti jẹ́ wọ́n ti yá wọn ọ̀fẹ́ ti wọ́n wáyé ayé. Àwọn tí wọ́n wá wá sọ́ọ̀tù àwọn ìyẹn. Wọ́n sọ́ọ̀tù àwọn èrò wa sí lórí kíni lórí lánàá. Wọ́n lè tó lọ wọ́n lọ sí báyìí níta àwọn tó tó sọ ọ̀rẹ́ lọ jẹ́ wọ́n bá wọ́n láyé owó orílẹ̀-èdè tó ní ṣùgbọ́n wọn ní àjẹ́ Ìtítà máa lo ipò ilé ayọ́rọ̀ máa lò táwọn olùkọ́. Ẹni wọ́n lọ pọ̀lọpọ̀ mùsùlùmí. Pẹ̀lú ipò ojú ipò tó fún ọmọ mọ́tọ́láṣí káàkiri. Nígbà yẹn lọ́rọ̀ ti pé ilé wa ní ìdíjẹ́. Yóò dúró ìdílé fún ẹ̀jẹ̀. Kúlù ọ̀rọ̀. Sáàtì dáná lè fẹ́ ṣe ìwọ̀ yẹn wáyé. Tó lọ sí ọ̀sán ní àtàkà lọ́ dára ìhà àti ọ̀. Nǹkan gbọ́ àbújẹ máa ní àgbà òkè àmọ́.

tó wọ́n ti jẹ́ tí wọ́n jẹ́ wọn ẹni tí wọ́n fọ́ra wọ́n tí wọ́n ti jẹ́ owó ló ń dánwà wọn ní wọ́n lò yá lọ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń pàṣẹ ìyẹn wọ́n ti yá lọ nínú àwọn ìyá lọ ìwọ́n ti lọ sí bí àwọn tó wà ní àyè àkókò yóò ti lọ yẹ nínú fún àwọn ìyá lọ ìtọ́lọ́ pàtó wà ní. Ìwọ́n ti wá olówó ńlá olówó kékeré òfin ìjọ́ kan ìyẹn láti wà ní ìsinmi ẹnu ìsáyé yíyí tó kàn bá lọ àpárá rẹ̀ ní ìdáná ìfọ̀kẹ́ yìí. àmì ìsọ̀rọ̀ náà tó lọ́wọ́ yìí àmì ìrẹ̀ yìí onídìrí àmúkẹ́ tí káfọ́ ní náírà kan àmì ìlú ti gbọ́ yọ̀wọ̀ ẹni tó ní one one year àti wàá lọ mọ́ wá lọ ni ká lọ ọ̀rọ̀ ẹ wá sọ ọ̀rọ̀ wà lórí ọkọ̀ pálí òsì ọ̀rọ̀ ní ìgbàgbọ́. báwo ni ìdíje ṣe kí ẹni tó ní kí láwọn ọ̀rẹ́ Àwọn tó ní wọ́n náírà ní tọwọ́ tí ó wà lọ́wọ́ ọ̀rọ̀. Àti tí wọ́n náà jọ sára ní àmì ìtọ̀wọ́ ọmọ ìsìlámù. Ó ní ẹ̀yọ́ ọkùnrin kan. Ó ti owó ẹgbẹ́gbẹ́ láti tó ẹ. Owó tó wá sí ìlú owó ẹgbẹ́gbẹ́ yìí. Ó ti tọ́kẹ̀ nínú owó yẹn ọ̀sẹ̀ ọ̀rẹ́ta ọ̀rẹ́ ẹni tó máa ń fẹ́ òun títí láàbí ti pẹ̀lẹ́ nínú méjì rẹ̀ lẹ́nu ti fẹ́ ọ̀fẹ́ ẹ̀rọ ẹ̀rọ rẹ̀ àbíkí sí ẹlẹ́dọ̀ ọ̀fẹ́ yẹn ó ti gbọ́ ayé owó nípa ọ̀rẹ́ tààrọ̀ mẹ́rin àwọn yẹn òun tó nípa tààrọ̀ mẹ́rin nínú ọ̀rọ̀ ló ti mú jẹ òun tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀fẹ́ tó ti fẹ́ lòun ní àdúgbò pẹ̀lú ẹni fẹ́ fún ọ̀rẹ́ ẹni fẹ́ fún ọ̀rẹ́ àwọn ẹgbẹ́ wá tí wọ́n náà bẹ̀rẹ̀ àti ìṣẹ́rọ̀ ẹ̀ nítorí nílò bẹ̀rẹ̀ nílò náà náà gbogbo ẹgbẹ́ náà wọ̀ á wà lọ́dún tẹ̀lẹ̀ alẹ́ tó ń tẹ̀lẹ̀ alẹ́ ẹgbẹ́dá àkà òdòdúwẹ́ yàrá tí ń tẹ̀lẹ̀ ìṣọ́rọ̀ ìwà tọrọ ìṣọ́rọ̀ ìwà tọrọ ìkọ́lọ̀ wọn máa dájọ́ lórí ní kálódé ìpínlẹ̀ kálódé òṣèlú àgbẹ̀lẹ̀ lórí nípa ìlú náà wà ní ọ̀pọ̀lọpọ̀ للرحمن وتشيلوا طبعا ومن يقتل بما اعطاك الله دار الكافرين قلت يا اخي ولا يجوز ولا يجوز انا اقوى من ذلك مثلا اللهم بارك في مصلحته واحسن كما احسن الله اليك ثم قالوا ولا تعمل بما من الدنيا يكون اللهم بارك في مصلحته ولا lórí àwọn àgbẹ̀ rẹ̀ kí lè ṣe báyé fún ìgbìmọ̀ pé ọlọ́run pé orí pé ọ̀nà wáyé náà ọwọ́ àjọ tó ta ọjọ́ ìgbà rẹ̀. Nígbà táwọn akọ́jọ́ ìdí ìwọ́n tó wọ́n wọ̀. Ìgbà ápì nínú ọ̀rọ̀ lábẹ́rẹ́ ìsìnkáta ní ìsìnkáta náà máa ń sọ. Òun náà ti kọ́ ta ọ̀sì ọba jẹ. Ìkọ́ta ọ̀sì ọba mú. Ìkọ́ta ọ̀sì ọba pọ̀. Bẹ́ẹ̀ ni ìkọ́ta ọ̀sì ọba jẹ. Obìnrin kọ́ta ọ̀sì ọba jẹ. Oríṣiríṣi ọba nílẹ̀ ọ̀bí náà lè dàkàkọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ ní ẹ̀yọ́ ọmọ ọlọ́rọ̀ tó ẹ̀kọ́ ìlọ́bí ní kò má ti dàbí bí máa dáta lọ́wọ́ dáa

Tọ́wọ́ fẹ́ pọ̀ ìsìlámù tọ́wọ́ náà lè yìí. Tọ́wọ́ fẹ́ pọ̀ ìsìlámù tọ́wọ́ náà wà fún mi. Lọ́wọ́ parí iṣẹ́ ní ọ̀rọ̀ ìṣẹ́ bá wọ́n láwọn ènìyàn lọ́wọ́ tó máa ń ta fún mi. Nígbà wọ́n ti wọ́n ti sọ àwọn ẹni ìwà mẹ́ta láti mọ ọ̀rọ̀ ìṣẹ́. Kí ló tó wọn kọ́lá wọn ìmọ̀ta wà sùúrù àwọn táwọn kan lọ́wọ́ yìí? À ẹ̀yin ní ìtàkà sùúrù ẹ̀yin tẹ̀ sí àwọn ọ̀rọ̀ méjì. Ẹ̀yin ti ẹni tọ́ka lọ́wọ́ ẹ lọ́wọ́ ìdájọ́. Wọ́n mọ̀ pé ẹgbẹ́ fún ẹgbẹ́ wò láyà tó ń fi ìdájọ́ ọ̀la ń bọ̀ kúlọ̀kù kò ní wọ́n dàbí ṣe ọ̀yá ìbọ̀dọ̀ ti jẹ́ ìṣá nígbà tí yóò wọ́n bẹ̀rẹ̀ orí tó rẹ̀ nílò wá sí bọ̀ káta lẹ́yìn oṣù yẹn ìbọn òṣùwọ̀n láta sí bàtà nílẹ̀ ìgbéra ìkí ìtàlílẹ̀ òun ò gbọ́dọ̀ tó lọ ara ìdíjà ìsìlámù ìsìlámù ìsìlámù ìsìlámù tó ẹni Ọlọ́run ni. Ọlọ́run wá sí dáadáa tàbí àmọ́tọ̀lọ́ ìdè. Lórí kọ́ ọ̀rẹ́ ìdára fún ọ náà. Sí dáadáa tọ́lọ̀ ní sí dáadáa táwọn Àwọn olùkọ́ àìkọ́kọ́ láti ojú wọ́n tí ó ti ọwọ́ ẹ̀kọ́ kan kọ́ ní wọ́n ti ti lè wọ́n ìgbà tó lọ́jọ́ kọ́ ní. wọ́n ìwọ́n ní ọ̀rọ̀ kan pàtó fún ilé wa sí ẹ̀fọ́ áṣẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀. bọ́ọ̀ ní lára fún ẹ ọlọ́run wọn ní àkùdà wà látàwọn èèyàn. máa ń fi tú òṣè kọ́ lọ dákẹ́kọ̀ọ́. ẹ lè rí báyìí tí ó máa máa rí nígbà tẹ́lẹ̀ wà ń fi ìwé ní. gbogbo àwọn èèyàn kò wà ní gbogbo ẹ̀yìn wa. ní ìkùkọ́ wa. bẹ́ẹ̀ ni rántí nígbà tó ń pàdé àwọn òṣèlú wọn bá lẹ́nu jẹ́ tó ń jẹun àwọn oríṣiríṣi àwọn máa ń dá ṣùgbọ́n bí ìṣòro àlóyìn ìwò náà wà nínú. Ìwà sí ìtàn àǹfààní wa òye, ọlọ́run ti rárá fún ọ. Bọ́ọ̀lù tó wá sí rárá fún ọ yẹ, ìwọ tẹ̀sí rárá náà lọ yẹ. Orí kò tẹ́ bọ́ọ̀lù òṣìṣẹ́, wọ́n ti bọ́ọ̀lù wà ní ìṣe, wọ́n ti bọ́ọ̀lù kọ́kọ́ wọ́n ti bọ́ọ̀lù kàwé, wọ́n ti bọ́ọ̀lù kéwú. Ṣùgbọ́n wọ́n ti wá gbọ́ títí kò ní lọ sí yẹn, wọ́n ti ṣe táwọn àǹfààní wa òye. Dára náà pẹ̀lú pé kò sí ara fáwọn ènìyàn bákan ní kò wọ̀lá àtẹ́lẹ̀ ìlú àtàrà ìlú àwọn ikọ́ ọ̀wá fún ọ máa fẹ́ kó kàlẹ̀ dé ní. nígbà tó wá dúró lórí sáà kò sí fún ọ ọ máa pè ní mọ́túmọ́ kò fẹ́ kó kó jọ lérè táwọn tó wọ́n jẹ́ kò tó lé ọlọ́wọ́ wọ̀lá ẹlòmí tó wà ìjọba tó wọlé ní àwọn àbí ìwà sáré rẹ̀. Nígbà tó ní ìdí ọmọ àdúgbò ti bẹ́ẹ̀ lóṣù àdúgbò ti ṣe tí a máa ní bàbá bẹ́ẹ̀ àbọ̀bà àdúgbò bẹ́ẹ̀ ni àdúgbò ti fún wa. Ó wá òfin àyíká tí wọ́n yàgbá ra dé ọmọ ìwọ̀ rẹ̀ àtẹ́sí ìfọ̀sára ìjọba. Ipò ló fi mọ́ ọdún náà sàlẹ̀ jẹ́ o. Ẹni ìka ìjọba ní ìlú ọmọ kí n tàn wá alára kẹ́kẹ́. Ọlọ́run ti wo ìjọba mo tán ní kí ìgbà tí mo bá ti wọn ní láti lọ sí máa lọ lọ́wọ́. alẹ́ yìí dára òun ló fi kọ́kọ́ alẹ́ ìṣẹ́ ọlọ́kùnrin àti bí ìgbà òun báyìí alẹ́ yìí sọ pé títí ń dájú pé títí alẹ́ wà kàkiri àmọ́ wa. tí o wà lébẹ̀ tó gbà sí àmọ́ rẹ̀ kó wà ló wá sí káàkiri yòó lábẹ́ sí yòó ẹ̀yìn tí ti wà ní ìwọ́dà ìwà kàkiri àmọ́ gbogbo dáhùn gbogbo ẹ̀dá mi ní ìtùnú ọ bí wọ́n kó wọ́n wọ́n ti yára níbẹ̀ bẹ́ẹ̀ lọ ní ẹjọ́ tó wọ́n dára látara jẹ́ tó àwọ̀ wa àwọ̀ àlùwẹ̀ wa tí wọ́n kọ̀ wá àti wọ́n kọ̀ wá àǹfààní àmàǹfẹ́ kọ́lọ́ sàlẹ̀ wọ́n والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله لا تستسلم همكم وحكم ولا تأتوا به الله الصحيح من ذكر الله وروى له وروى الحل وحكم على حل الخير على اخر الإشارة وما الى من بعد الله فلا تذكرون وعلى الاخير كلام كلام الله وخير الحديث ابي محمد صلى الله عليه وسلم وشر الامور مسابقه وشر الامور مسابقه شابيه وشر الامور مسابقه وكل كلمه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أدخل عليك الحديث. أقرأ شيخ محمد صلى الله عليه وسلم ثم ضاعت عليكم كذا المحصول وعلى محمد حوالي حوالي كيف يقول الكلام المستوى لا تقول هذا بمجيزات جديد حين ما قلوه على لي إن الجوة من سورة الكفر على الجو إلى الأسماء كل ما أسمع كل مستوى حتى أقوال قياما بعد أن يكون كما قبل المعين تسمع إلى رسام الظلم إلى رسام بعد الإصرار على يوم الأخير في كل خطوة المعين Usman ka Ndoro Kake. Sábàlá bẹ́ẹ̀, òun náà tó wọ́n fi wọ́n ayé wa ìkan ọ̀dà ni. Káwọn wá sọ èsì náà sí máa sọ ọ̀dà wa. Káwọn sọ èsì náà sí máa sọ ìlú. Àìsí pẹ̀lú ìyá wá sí ìyá wa rẹ̀. Àwọn ìyẹn tí wọ́n ti àwọn ojú eré tí wọ́n ń pè lẹ́sìn ọlọ́run. Ọjọ́ ọjọ́ wọ́n sọ lẹ́sìn ọlọ́run. Títí wá pé lẹ́sìn ọlọ́run. Títí wọ́n pé lẹ́sìn ọlọ́run. Gbogbo àwọn ìtọ̀ pátápátá tí wọ́n sọ̀rọ̀ lọ́rùn ìtọ́jà rẹ̀.

ọ̀pọ̀ àwọn tó kù fún orí àwọn tó láwọn ọ̀rọ̀ tó ń bá yìí lẹ́yìn ọlọ́wọ́ àdéhùn àbáwọn nípa lè sáà ìgbàlẹ̀ náà wà wá ọlọ́run ní àwọn ọ̀sẹ̀ tó náà dàpọ̀ wọ́n tó ń bẹ̀rẹ̀ wọn wọ́n tọrọ àwọn tó ń bẹ̀rẹ̀ wọn. ọlọ́run wa kọ wọn ọlọ́run wa kọ ọdún tí wọ́n kọ yó bíbi kí n kíkọ́ ọmọ ọkùnrin ní ọlọ́run wa ń bọ̀ ó wá ní àgùkù wọn lórí wọn tó yàrá sí ìgbà rẹ̀ ọlọ́run ní àwọn ọ̀sán ọ̀nà ọ̀rẹ́ yọ̀ọ́ sábà sọ pa pé òbí rẹ̀ wà ní ọjọ́ ìlú sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ fúlá ẹgbẹ́ máa ń tọ́ ọ̀gá àwọn ẹ̀rọ ní ipò láyé ìbàmí kí ara mùsùlùmí yóò máa ní ipò láyé wọn lágbára bí mùsùlùmí ọjọ́ ara mùsùlùmí lọ́wọ́ rẹ̀ ìbàmí lọ́wọ́ mùsùlùmí nígbà láti dá ipò láyé wọn lágbára ọkọ̀ jù ó ti ìdùnnú sí ẹgbẹ́ fún ìdùnnú tọkọ já lọ ó ní lọ́wọ́ lẹ́yìn ìdílé ọmọ rẹ̀

torí tí bàbá tó ń gbílẹ̀ ìwọ̀n tì ẹ̀ lọ́mọ ní ti bàyẹ̀ lọ́mọ tó kú. káàkiri tí màá fi jẹ́ ibi kò lágbára ju ikú ilẹ̀ lọ. yàtọ̀ tí máa bẹ wọ́n pè é ìgbà lónìí náà ń lọ bí àti ìgbàlọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó wá ní kó bá yẹ kó wọn ní ìgbésẹ̀ káàkiri káàkiri káàkiri wẹ́lẹ́ kó bá yẹ kó lò ètò kíkọ́ ẹ̀rẹ́ ẹ̀kọ́

àkọsílẹ̀ tó máa tẹ̀lé ìwà ní gbogbo ọ̀kan nítorí ìṣòro ọ̀rọ̀ mọ́ra á lè dá tó máa lọ́tọ́ pẹ́pẹ́ ní ọ̀rọ̀ mọ́ra náà àti mọ́tọ́lá títún ó dà á lé ní ìmọ̀ ẹ̀ka là ń wà ẹ̀ka là ń wà lára mọ́tọ́lá ìgbọ́ wá lágbára àwọn àjọyọ̀ pé ẹ̀ ká tẹ̀ sí ìjọba yìí kí ni ìjọ òun kọ́ ẹ̀ ló bá dì ìjọ ọ̀gá òun yìí ẹ̀rọ àti mọ́tọ́lá tó bá dì ọ̀gá òun yìí tó wá jù yóò náà jù àkójọ ìjọ wa fún bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti ń pariwo láti tẹ̀lé ó ní ìjọ wọlé náà ó ní lọ́sẹ̀ ìjọ ìwọ̀n lọ́rọ̀ mú ẹ má ti rí bẹ́ẹ̀kì ọ̀dà àtọ̀ àtọ̀ ìmọ̀sẹ̀ ìjọba náà ní àná kò ní tó nàbọ̀ ọ̀dà ti dé pẹ̀lú ẹni tó ń jẹ́ àwọn ọgbà ọgbà ọgbà táwọn yóò rẹ̀ sí lè máa wò ọ̀rọ̀ ọ̀gbà lágbára àti ilé so a lè ta ìdí tọ́lọ̀ bá fún wa fún ọdún wọn lọ́wọ́ sí ara wọn dáadáa lè dá àwọn ọ̀nà náà lè fi ìtú wọn dáa lè lórí ìwájú ọlọ́run wọn là lọ́rọ́ wọn là lọ́rọ́ náà òwú rẹ̀ adọ́rọ̀ kò ká lè ká la ìtú tí ìjà padà sí ìwà ìwà wọn bẹ̀rẹ̀ ọlọ́run ti ra kàdà tó lọ́rọ̀ rẹ̀ wọn là ta àwọn ọlọ́run wọn lọ́rọ̀ náà á ti rẹ̀ kí ni àkọ́kọ́ ربنا عملك على الصبر وكفي على عن سنة الكون النبي اللهم انا نعوذ بك من البلاء وترك الشكور وسوء القضاء وشناعة الأعداء اللهم حاكمنا لبقى في أمور كلنا وأتينا بالحمد بخيرنا وعلى الآخرة اللهم أنت فضلني دعائي وراك لي دعوتي وقدر لك ما عملتك وأنت تعاون إلى يوم إنك لا تخلف المال وصلى الله وسلم على سيدنا محمد وآل وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك